grandpa ti gbà báyìí kí grandma ọmọ lọ chọ́ọ̀chì o mo sì mọ̀ pé grandpa náà darapọ̀ tó bá yá tọ́lá àdídì ni kí grandpa sọ chọ́ọ̀chì tí wọ́n fẹ́ ẹ̀ka àbí tí wọ́n fẹ́ sẹ́mọ̀ pé denomination pọ̀ kérúbù wà sẹ̀lẹ̀ wà CAC wà Methodist wà Anglican wà grandpa ẹ sọ yìí tẹ́ ẹ fẹ́ àtẹ̀ka àbí tẹ́ ẹ fẹ́ grandpa sì sọ wọ́n sì ti ní grandma ó bẹ̀rẹ̀ kan máa lọ àmọ́ pé with time grandpa náà ó jọ wọn. ìyẹn bẹ́ẹ̀ kí wọ́n á bọ́ síbi àṣeyọrí tòní náà kọ́nà òun ò jẹ́ àṣe àṣeyọrí lórí ẹ̀ náà a tún ṣàṣeyọrí bá a ti ṣe látẹ̀yìnwá a tó yin lọ́hùn sí ọ̀rọ̀ ìdílé tòní. láì ní fàkókò ṣòfò rárá hmm, madam kan náà ló wá grandma náà làwọn náà grandma làwọn náà ṣùgbọ́n ọjọ́ orí tiwọn kò tí ì fò sókè girama làwọn náà torí ṣebí ẹni tí a máa ń pè ní girama náà lẹni tí ọmọ rẹ̀ bá ti bímọ àbí ẹni tá a máa ń pè ní grandpa náà lẹni tọmọ rẹ̀ bá ti bímọ àbí girama làwọn náà ṣùgbọ́n ọjọ́ orí tiwọn ò tí ì fò sókè tán lọ́hùn-ún nítorí pé ọjọ́ orí tiwọn ó wà ní ọdún mẹ́tàléníàádọ́ta báyìí ọjọ́ orí ti girama eléyìí ó wà ní ọdún mẹ́tàléníàádọ́ta báyìí fifty three lélẹ̀ tó ṣe pé grandpa àti bẹ̀yẹn àwọn jẹ́ ọdún mẹ́rìnléníàádọ́ta ọdún kan náà ni ìyàtọ̀ tó wà láàrin mọ́mì àti dáàdì yẹn. ó ṣe pàtàkì fún ọmọ tí a bá bí. gẹ́gẹ́ bí àlàyé tí grandma yìí ṣe tí wọ́n ṣe ní àárín ọ̀sẹ̀ tí wọ́n wá rí wa. Mm onímọ̀ní tó bá bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ó kọ fíìmù àmàkọ́lé tí wọ́n bá sọ because ntí a ti gbèrú ẹ̀ gan yẹ̀wò lórí ètò òmúlérórí àti irú ẹ̀ ti wá sórí ètò òmúlérórí ṣùgbọ́n mi ò rò pé ó yí bóbó tó bí irú ti ìdílé yìí ni mi ò rò pé ó yí tó mi ò rò pé ó tíìkì tó kálórí bá ń bẹ́ ń bí kì bá ràn mí létí mi ò rò pé ó tíìkì tó ní eléyìí tíìkì gan ó dìpù gan ó dìpù gan. gẹ́gẹ́ bí àlàyé tí madam yìí ṣe wọ́n pé àwọn ṣègbéyàwó ní ọdún mẹ́tàlélógún sẹ́yìn ọdún mẹ́tàlélógún sẹ́yìn wọ́n ní àwọn ti pọ́ ọmọ ọgbọ̀n ọdún káwọn tó wọlé kọ́ léè tó jẹ́ wípé àkọ́bí wọn báyìí ó ti pé ọmọ ọdún mẹ́tàlélógún. àkọ́bí wọn yìí sì rèé obìnrin ni àkọ́bí wọn yìí àmọ́ ìyàwó tí wọ́n wá pa wọ́n ṣe lọ́dún mẹ́tàlélógún sẹ́yìn pé wọ́n wọlé kọ ni o wọ́n à ṣèyàwó pé àwọn wọlé kọ wọ́n wọlé kọ pé wọ́n wọ́n wọ́n lóyún fún dádì. wọ́n ní ní ọdún náà lọ́hùn-ún wọ́n ní lóòótọ́ nǹkan ò rí bó ṣe yẹ kó rí pé ṣùgbọ́n ah, nígbà tí ọlọ́run sì ti ṣe é tóyún ti wọ̀ ọ́ ó ti di pé máa wá lọ lé ọkọ rẹ ò lè mọ ò lè dálé mo sú àwọn sì lọ rè kó bá ọkọ àwọn. wọ́n ní ṣùgbọ́n kò tí ì ju bí ọdún méjì lọ táwọn ti wá bímọ táwọn ti ń bá ìgbésí ayé lọ pé nǹkan tí ò rí bó ṣe yẹ kó rí níbẹ̀rẹ̀ nǹkan yẹn ti wá ń yí padà ó ti wá ń yí padà wọ́n ní ṣùgbọ́n bàbá àwọn pe àwọn jókòó àti màmá àwọn wípé ṣé o mọ̀ pé wọ́n ni àkọ́bí ìlànà tó gbà lóyún kò tí àwọn lọ́rùn o ṣùgbọ́n nǹkan ẹni èdè méjì kínú òbí ni o. nítorí láàrin gbogbo àwọn ọmọ ọ̀rẹ́ sọ̀rẹ́ àwọn táwọn jọ̀rẹ́ bàbá àwọn ni wọ́n ní sọ bẹ́ẹ̀ pé àwọn táwọn jẹ́ àwọn máa ń fi ọmọ àwọn yan gan ni ọmọ gbogbo àwọn pé ah ngbà àgbéyàwó lágbájá bá torí ngbà wedding lágbájá à ṣe báyìí à ṣe báyìí ngbà wedding kò yé yín pé àwọn ọkùnrin náà tí wọ́n bá jẹ́ni tí wọ́n jẹ́ aláfẹ́ wọ́n máa ń wọ́n ní wọ́n máa ń sọ láàrin ara wọn ìyẹn ọkọ àwọn àti àwọn ọ̀rẹ́ ẹ̀ pé ah tí lágbájá bá fẹ́ fẹ́yàwó ọmọ pásọ kan náà láàjọwọ ni àjọwọsọ ọlọ́rẹ̀ẹ́ àwa bàbá ọmọ pọ̀ sọmọ tíyàwó làgbàjà tàlàkà ṣègbè bá fẹ́ ṣègbéyàwó ọmọ pé so wọ́n ní wọ́n máa ti ń wọ́n ní ọkọ àwọn ní òun ti máa ń dunnú àwọn máa ń fi àwọn ọmọ àwọn yangàn láàrin àwọn ọlọ́rẹ̀ẹ́dẹ́ wọ́n láwọn náà gan sí nìyí àkọ́bí náà làwọn náà lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn òbí àwọn wọ́n ní bàbá àwọn ni wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ wípé oyún ìlànà tó gbà lóyún kò tẹ́ lọ́rùn ṣùgbọ́n nǹkan ẹni edi méjì kínú obì nìyí kò sí kankan nínú àwọn ọmọ ọ̀rẹ́ mi tí wọn ò ṣègbéyàwó tí àwọn òbí wọn tí wọn tí wọn tínú wọn ò dùn lórí wọn pé wọ́n gba wọ́n ṣe ẹ̀yẹ bó ṣe yẹ kán ṣe níwọ̀n bàbágbára bá ṣe mọ́ àwọn tó jóbìnrin ọmọ lágbájá ọmọ tàmẹ̀dù ọmọ làpàṣẹgbè táwọn ọkọ rẹ̀ tí wọ́n wá dáná ìwọ ní ìsinyìí ẹni tó lóyún fún kì í ṣẹni tí oníkòlówó lọ́wọ́ kò ní gá kò ní go sọ́wọ́ yẹ káwọn sọpá bí àwọn lóbìmọ sí tí èlówó tí èlówó tí èlówó kankan wọ́n lẹ́kún làwọn ń sun ẹkún náà níyà àwọn náà ń sun níyà àwọn pé à yóò wá sojúṣe lórí ẹ abímọ sọ pé kéèyàn mọ wàá ṣẹtọ yóò wàá ṣẹtọ ẹ jí ọmọ lọ. ẹ jí ọmọ lọ ẹ jẹ́ àfàdúrà sín ọlọ́run ó jẹ́ kí bí ọ̀rọ̀ lọ́rùn ọlọ́run ó gbórí ọkọ rẹ̀ náà sókè ọlọ́run ó ṣì náà ayọ̀ fún wọn adésínà ọlá adésínà ọlà ńlọ́lọ́run ó ṣe ọmọ tó ń bọ̀ yìí gẹ́gẹ́ bí abiyamọ màmá àwọn babúbú ọ̀brábàbà ó kúnlẹ̀ ó kúnlẹ̀ fún bàbá àwọn. ẹ bá mi dá sí i. mọ́mì yìí ní bàbá àwọn àtìyá àwọn sì wá wípé wàá gbọ́ ọ máa tẹ̀mọ́kọ rẹ ní etí o ọ̀nà ọ̀là fún yín o ẹ wá sojúṣe o. wọ́n ní bàbá àwọn sọ pé ọ̀nà tínú àwọn fi lè dùn sí àwọn ni wípé bó o bí kìíní bó o bí kejì tọ́nà bá ṣá ti là ńjọ́ ọ̀nà bá ṣá là ẹ wá aṣọ kí kọ́kọ́ rẹ kọ́ wá wú èmi náà lórí kémi náà ó lè jẹ́ àmúyangàn láàrin àwọn ọ̀rẹ́ mi pé ẹlágbájá tó gboyún jọ sí àwọn ọkọ rẹ̀ fẹ́ wá yọjú lé o kẹnu tèmi náà ó lè yọ kàn náà ó lè jẹ́pọ̀n náà ṣẹ̀mọ̀ ó máa ń ní ti ń wo oníkálukú wọ́n ní bàbá àwọn tẹ̀ mọ́ àwọn létí ìyá àwọn tẹ̀ mọ́ àwọn létí wọ́n náà sì fi àdúrà sin àwọn. wọ́n ní àǹtí ọrùn mọ̀mí jí o wọ́n ní jẹ́ mọ̀ wípé àdúrà àwọn òbí àwọn wọ́n lọ gbà lórí àwọn débi wípé ọmọ yẹn ò tí ì fẹsẹ̀ lélẹ̀ tí ìgbésí ayé àwọn àtọkọ àwọn tó fi yàtọ̀ tó fi ń rí contract gbà tó fi ń rí iṣẹ́ tí ò mọ̀ ń pa ẹ̀ gan wọ́n wá ń pè é sí ọwọ́ ẹ̀ sì ń jẹ́ sí owó ó ń jí sí owó. màmá ń sọ ọ̀rọ̀ twenty three years ago fún wa nìyẹn ní ẹni tá à ń gbọ́rọ̀ rẹ̀ sórí afẹ́fẹ́ lẹ́nìí. àní ká tó wí ká tó oyún ọmọ kejì náà dúró àwọn bí kí nǹkan fi rí dáadáa tán kó fi rí dáadáa tán ọ̀dà àwọn ó tí ì sọ̀rọ̀ bọ́ ta pé ẹ bá sì wàá lọ ṣe nǹkan kan tágbára yín bá ká wọ́n ní àwọn sì ń wò pé kọ́mọ́dà bíi pé àwọn ró àwọn dọ́mọ ojú ọ̀rọ̀ lárí pé àwọn sì ń dákẹ́ wọ́n ṣùgbọ́n gbà tí ọlọ́run ò fi sọmọ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ti ṣe ilé ọlọ́run ti ṣe mọ́tò nǹkan ṣáà ti yàtọ̀ jíjẹ mímu ò nira eh, bó ṣe jẹ́ pé pẹ̀lú aṣọ táwọn ní níwọ̀nba àti ìwọ̀nba bí aṣọ mẹ́ta tí ń bẹ lọ́rùn ọkọ àwọn làwọn kò tí wọ́n ní kò kò pé kódà gan ilé kan tí ọ̀rẹ́ ọkọ àwọn yẹn ń gbé nígbà yẹn iná tí ó wá ti wá kó kúrò lọ lé míì ni ó kù bí owó oṣù mẹ́fà tí ọ̀rẹ́ ẹ̀ máa lò nílé yẹn ni àwọn kó sílé yẹn bẹ́ẹ̀ tó sì jẹ́ ilé tí ń jò lọ́dún náà lọ́hùn-ún ṣùgbọ́n torí pé àwọn ò rí kan ṣe kan tí ọkọ àwọn ò sì rí owó gbalé tí ò sì sí nǹkan kan wọ́n ní ilé tọ́rẹ́ ẹ̀ pé ń jò tó fi lọ gbalé mi iná náà ló pé owó oṣù mẹ́fà ń bẹ̀ tẹ́ẹ̀bà máa lò after all ńgbà tó níyàwó ẹ̀ ti lóyún wọn ni tó jẹ́ pé kò ìbẹ̀rẹ̀ ò dáa rárá ìbẹ̀rẹ̀ ò dáa rárá ṣùgbọ́n àdúrà ọlọ́run ó jẹ̀bi ọ̀sán ọmọ tí olóyún rẹ̀ yìí yóò adésínà adésínà ọlá adésínà ọlá ni wọ́n ní àdúrà àwọn òbí àwọn wọ́n ní bí ìgbà pé wọ́n wọ ẹjọ́ àbí báyà wọ́n fi nǹkan ẹnu ni wọ́n ní ọmọ ti àkọ́bí táwọn bí yẹn kò tí ì fẹsẹ̀lélẹ̀ tán ìyàtọ̀ dẹ̀ ń wà ìgbé ayé ọ̀tún dẹ̀ ń wà ìgbé ayé ọ̀tún dẹ̀ ń wà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ kejì wọ̀ ìgbé ayé ọ̀tún wà nǹkan gọ́gọ́ àwọn kọ́lé kọ́mọ kẹta tó dé àwọn ti rí ọkọ̀ àwọn ti ń lo mọ́tò àwọn náà ti ń lo mọ́tò wọn ni àwọn wá bẹ̀rẹ̀ sí ni máa rán ọkọ̀ àwọn létí pé wà ó ṣó o gbàgbé ntí màmá àwọn àti bàbá àwọn náà fẹ́ bí wọn ò tiẹ̀ sọ pé àwọn fẹ́ gan-an ọmọ làwa náà ń bí ntọ́ ò bá ṣe bí ẹ̀tọ́ àgbàrá ntọ́ bá ṣe bí ẹ̀tọ́ àgbàrá owó kan tó wọlé ń bí ni o ntọ́ bá ṣe bí ẹ̀tọ́ wá lọ ṣe kí màmá àwọn ò lè ṣàdúrà délẹ̀délẹ̀ kí bàbá àwọn ò lè ṣàdúrà délẹ̀délẹ̀ pé ìwọ́wọ́ ìwọ̀nba àdúrà tán ṣe sórí pàwọn rí pàṣẹ rẹ̀. wọ́n ní kò sígbà táwọn bá wá wí bẹ́ẹ̀ létí ọkọ àwọn gangan létí ẹ̀ máa ta kò sígbà táwọn bá wí wọ́n ní àwọn òbí àwọn ọ̀ràn àwọn létí mọ́ o ṣùgbọ́n àwọn làwọn wá máa ń rán ọkọ àwọn létí pé bí tiẹ̀ sọ ọmọ ṣu kan bí tiẹ̀ ṣe mílìkì ráìsì kan bí tiẹ̀ wá ṣe pé kó o tiẹ̀ ra obì awẹ́ kan kó o tiẹ̀ mórógbó ìlàjì kó o tiẹ̀ ẹyẹ lọ́ba ń forí bíbẹ́ ṣe aṣálẹ̀ Yorùbá sórí tàwọn ló ti jọ parun àwọn sì làkọ́ bí àwọn náà sì nìkan ni obìnrin tí bàbá àwọn àtìyá àwọn bí ọkùnrin làwọn tó tẹ̀lé àwọn pédébi pé tí àwọn àbúrò àwọn yẹn tí nǹkan ẹ̀yẹ wọn bá wá ń dé táwọn bá ń lọ ṣèdáná wípé ẹni bàbá àwọn ọmọ wa sọ̀rọ̀ pé ṣé orí èmi ń san gbogbo tó yẹ kémi ọ̀sán síta àwọn ẹbí ọkọ tiẹ̀ mú ọ láwìn pé ìmọ̀ jẹ́ ní tí sì ń dùn àwọn òbí àwọn pé tí wáyé pé mo fẹ́ wo ti pé àǹtí yín pé bàbá àwọn ọmọ ń sọ bẹ́ẹ̀ fún àwọn àbúrò lẹ́yìn àwọn tí àwọn lọ ń dáná nílé tiwọn nílé àná wọn pé táyà pé mo fẹ́ ro ti pé mi náà ò gba nǹkan kan lórí àǹtí yín ó yẹ kí n mọ gbogbo tí mo rà kalẹ̀ pé àwọn mọ̀ pé ó ń dùn bàbá àwọn ó sì wàá máa dùn àwọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ìgbéyàwó àwọn àbúrò àwọn bá débẹ̀ tí bàbá àwọn bá ń sọ̀rọ̀ pé wọn ò dojú kà wọn wọn ò pa wọn jókòó ṣùgbọ́n ah àwọn wàá máa rán ọkọ àwọn létí pé ẹ̀yin náà ẹ wá nǹkan kan ọlọ́run ti mú ìgbé ayé ọ̀tun dé a mọ̀ pé nǹkan rí bó ṣe rí ńgbà tá ìpìlẹ̀ ìrìn àjò ṣùgbọ́n ṣé ẹ wá fẹ́ sọ wípé sẹ̀mí ni ọ̀dà nínú ilé yín ni àbẹ́ fẹ́ sọ wípé ọlọ́run ò ṣèyanu èyí ẹ borí ọlọ́run ra pé àwọn máa ń sọ fún ọkọ àwọn wọn ní yóò ní kí ni problem ẹ ẹ wípé ọkọ àwọn ò sáfẹ́ gbọ́ mọ́ kò kò fẹ́ kò fẹ́ rí bíi pé ó ṣe kókó láti ṣe nǹkan kan lórí àwọn. ibi ọ̀rọ̀ wa wà rí kẹ́ ẹ lè ráyè dá sí i ibi tọ́rọ̀ wá wà gangan rèé àkọ́bí tiwọn náà tí yóò ti pé ọmọ ọdún mẹ́tàlélógún báyìí ó ti kẹ́kọ̀ọ́ ó ti jáde ó ti wá di pé. ìlọsíwájú ọkọ ó ń bẹ òun lọ́wọ́ aya rere. ihun yóò ṣẹlẹ̀ bí ìrìn àjò tí mọ̀mọ́ ṣe ṣẹlẹ̀ tí mọ̀mọ́ náà lóyún lójú ọ̀nà. No ọmọ yìí náà àti ẹni tó jí àfẹ́sọ́nà rẹ̀ wọ́n gbá bọ́ọ̀lù ó ti gò ọmọ tó jí àkọ́bí tiwọn náà tọjọ́ ọmọ ọdún mẹ́tàlélógún ó ti lóyún fún àfẹ́sọ́nà rẹ̀ ó lóyún fún àfẹ́sọ́nà rẹ̀ of course ó ti graduate ó ti lọ serve ó ti dé so ohun tó sì kù náà ni pé kó ríṣẹ́ àmọ́ ńgbà tíṣẹ́ ìyọjú tóyún sì ti dé yìí ó ti di dandan ìyàwó ọmọlẹ́ẹ̀dẹ́ ọkọ ẹ̀ náà kọ́ ni àbí àwọn ọmọ tí a bá bí. wọ́n wá ní ọmọ wa wálé ọmọ wálé ó sọ fún àwọn òbí ẹ̀ ó sọ fún ìyá ẹ̀ pé òun ti lóyún ìyá ní ọlọ́ṣàlàyé fún bàbá rẹ̀ náà ni o ebi iṣẹ́ ló yẹ kọ́ kọ́kọ́ jẹ́ amójútó ṣé bí wà àtọkọ rẹ̀ ṣe jọ ṣénu èmi ọmọ bá ti ṣe o lọ ṣàlàyé fún bàbá rẹ̀ ọmọ wa lọ ṣàlàyé fún bàbá ẹ̀ pé dádì mi ìmọ̀ kó máa rí bẹ́ẹ̀ nǹkan tí mo but kí lẹ fẹ́ káwọn ọkọ mi wá ṣe. bàbá wa gbé ìwé ságìlà ó ní kọ́ lọ pè yẹ́ ẹ̀ wá ṣé iṣẹ́ tó ní ọ̀fẹ́ kọ́mọ rẹ̀ ó ṣiṣẹ́ bí ọdún méjì wípé ṣe ń tẹ́ ẹjọ́ sọnù ah, àtòdé tó pọ̀ ń lóyún ṣé mi ni mo fún lóyún ni àbí pé ah, náà mo fi ní wá bá yín nígbà sì ti wá bá yín ntẹ́ bá fẹ́ bá sọ ni ẹ̀yin ni aláṣẹ ilé ni bàbá wa pé kò sí wàhálà ọlọ́pọ̀pọ̀ ẹ̀ wà ní ọmọpọ̀kọ dé bàbá ṣàlàyé fọ́kọ pé ṣé sábẹ́ wa ní ọmọ gbé ni ọmọ pé rárá àwọn òbí òun gan ti sọ pé kóun wá béèrè ìgbà tí òun ti sọ fáwọn òbí òun pé girlfriend òun ó ti lóyún àwọn òbí òun dẹ̀ sọ wípé kóun wá yọjú pé kóun wá báwọn béèrè ìgbà tí àwọn máa wá àwọn parent òun fẹ́ wá. ìyẹn ṣáà ni wọ́n pé ọmọ dìde níwájú bàbá ẹ̀ tán tí ọkọ tí baba pa fóònù létí ẹni tó fún ọmọ ẹ̀ lóyún pé ẹ̀hẹ́n so wo àti ìyá rẹ̀ jọ lọ sọ ìgbà tí wọ́n bí ìyá rẹ̀ bá fẹ́ kí àwọn ẹbí ọkọ rẹ̀ ọ wá ìyá rẹ̀ ọ wá padà ṣe àlàyé fún àwọn bó dẹ̀ ṣe yẹ kó rí náà nìyẹn wọ́n ní ìgbà tọ́mọ àwọn wá wá bá wọn làwọn sọ pé bàbá rẹ̀ ní ó wá bá mi pé ńgbà tí àwọn ọkọ rẹ̀ ó wá ẹnu mi ni o ti wá gbà bàbá rẹ̀ ní ó lọ bá òun náà ló padà lọ bá pé nígbà tí òun náà bá fẹ́ ìgbọ́ bọ́ bá ṣe fẹ́ kí àwọn ọkọ rẹ̀ ọ yọjú lé sí ntọ́fẹ́ kan wá ṣe ńgbà tí bàbá rẹ̀ bá ṣe é pẹ̀lú àwọn òbí àwọn ìgbà náà ni bàbá rẹ̀ náà ó tò ó pé kàn tí ó ní ọwọ́ àwọn ni wọ́n ó tò wá tí wọ́n bá pé wọ́n wá kí ló ní wọ́n wá ṣe wọ́n ní orí ẹkún ìlọ́mọ àwọn wá wà wọ́n ní inú àwọn ò sì dùn inú àwọn ò lè dùn sí wípé kí ọkọ àwọn ọ̀pọ̀ wọn gba nǹkan tí ọ̀sán lórí àwọn lórí ọmọ wọn náà wà sọ fọmọ àwọn yìí pé àwọn yọ̀ǹda rẹ torí ya àwọn náà yọ̀ǹda àwọn àwọn yọ̀ǹda rẹ o ṣùgbọ́n wípé bàbá rẹ ọ̀sọ́ wípé oníwèé ságìlà kan tí ọkọ ní nǹkan àná tí ó wá sọ pé káwọn òbí ọkọ rẹ ọmọ kò bọ̀ ọ̀hún ni yóò gba nǹkan lórí rẹ ṣùgbọ́n yóò san nǹkan lórí àwọn. ẹ mo ní mọ́mì but ṣé ẹ ti wá pe dádì ṣé ẹ ti ṣàlàyé fún wọn pé ọmọ pé ẹ wí báyìí ẹ̀yin náà ṣé ẹ ti san gbèsè tẹ́ ẹ jẹ ni ṣé ẹ ti wí bẹ́ẹ̀ fún wọn pé ẹ jẹ́ ẹ̀yin náà ẹ ṣíkà àdéhùn ẹ̀yin náà ẹjọ́rùn yín ó fi ẹ náà kẹ́ ẹ tó pé kẹ́nìkan ó náà wá ẹ bá wọn sọ pé tèmi náà ti máa yín sọ láti ẹjọ́ bàbá wọn ní bàbá àwọn sì wà láyé ìyá àwọn sì wà láyé ṣé ẹ ti bá wọn sọ bí ọ̀rọ̀ àyàsọkọ ọkọ sáyà wọ́n ní àwọn àwọn àwọn ti bá sọ pé àwọn sọ fún wípé ọfẹ́ kọ́mọ wá san nǹkan lórí ọmọ tiẹ̀ àbí wọ́n lọ sọ wípé òwò ṣé táwọn ọba ti wá jẹ́ kọ́mọ táwọn ọba ti lọ san nǹkan lórí tiẹ̀ ìgbéyàwó twenty three years ago tó ti wọlé àwọn so táwọn ọba ti wá lọ san nǹkan kan ni wọ́n á ní òní jẹ́ ẹ jọ́mọ rí ó bímọ síbí yìí kò sí wàhálà ẹ wọ́n náà wá ní kò ní bímọ síbí yìí yóò lọ ni tọ́ra àwọn náà wá àwọn òbí tàwọn náà sọ àwọn mọ́lẹ̀. yẹ kán san wọ́n ní mọ̀mí jí o but ṣé táwọn bá insist ṣáwọn jẹ̀bi ni ẹ̀mọ́ ní ṣé dádì yẹn ṣé dádì àwọn ò dẹ̀ rẹ́dì láti ṣe nǹkan kan up till now wọ́n ní kò rẹ́dì láti ṣe nǹkan kan o. Ah, mo ní mọ́mì ẹ yọ̀ǹda ọmọ wọ́n láwọn ọ̀yọ̀ pa àwọn ọ̀yọ̀ǹda ọmọ àwọn wọ́n láwọn sọ pé àwọn ọ̀yọ̀ǹda rẹ̀ wọ́n ní ṣùgbọ́n pé bàbá rẹ̀ ó gba nǹkan lórí ẹ̀ láì ṣe pé bá wá ṣàdéhùn torí àwọn ó bá wá má dé nsẹ̀ ìyẹn ni ò ṣeé ṣe. bóyá báwọn bá wá jẹ̀bi káwọn ó jẹun kí n dáwọn ó gbọ́ ìyẹn làwọn bá wá. ẹ bá mi dá sí i. ẹ gbọ́ sẹ́mi ni màá ní wọ́n jẹ̀bi sẹ́mi ni màá ní wọ́n jàre. ẹ̀yin ènìyàn international. màmá làwọn ọ̀pọ̀ ọmọ ó dúró àwọn yọ̀ǹda ọmọ bàbá ọmọ lọ́mọ gbọ́dọ̀ bọ́ ọ̀ta láì bá ṣe pé ẹni tó fún lóyún ó wá ṣẹ̀tọ́. èèwọ̀ ló ṣe. wọ́n ní sáwọn àwọn làwọn wà lórí ààrẹ ni àbáwọn làwọn jẹ̀bi. sí kọ́mọ̀dà ẹ ṣe. mo ló di iwájú àwọn ọ̀jọ̀gbọ́n ẹ wò ẹ ṣe sùúrù ọmọ sì ti wá fẹ́ ẹ àbíamọ́ mọ oṣù mọ́ mọ́jọ́ òun ni wọ́n lé ọmọ wà báyìí báyìí báyìí báyìí. mo gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé káyà ẹni. ẹ gbọ́. mo gbọ́dọ̀ grandma ó ṣe. ìyàwó ò lè ṣe yẹn ohun tí ìyàwó. kí ni kí wọn ó ṣe. yóò lè ṣe yẹn. oore tí gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún wọn nínú ilé bàbá yìí wọ́n ní obìnrin ni gbogbo wọn. ìyàwó nìkan ni. wípé táwọn bẹ́ẹ̀ jẹ́ kí àkọ́kọ́ yìí ó lọ bẹ́ẹ̀ láì bá ṣe pé àwọn e, òbí ẹ̀ bá wá òbí ọkọ ẹ̀ bá wá ṣètò wípé ó ti di dandan ẹsẹ̀ yẹn náà ni àwọn mẹ́rin tó kù àyùkámọ́ fọlọ́mọ ó sì kà wọ́n mẹ́ta àwọn mẹ́rin náà pè wọ́n pé ṣé bẹ́ẹ̀ náà kọ́ ni yóò máa rí ọkọ àwọn wàá máa gbẹ̀tọ́ tí ọ̀sán lórí àwọn lórí àwọn ọmọ yìí mi mọ bí mo ṣe fẹ́ dá sí i mi mọ ẹ̀yin aráalé kí ni ká ní kí màmá ṣe ọmọ yìí ti wà ní abiyamọ mo sù mọ́ mọ́jọ́ tọ́jú ọmọ wọn bàbá kọ̀ jálẹ̀ wọ́n láwọn ò ní ṣojúṣe tó yẹ káwọn ṣe lórí mọ́mì inú mọ́mì ò dùn sí wípé kọkàn wọn gbẹ̀tọ́ tí ọ̀sán lórí àwọn. ìyá mi o. èmi tiẹ̀ wá ń sọ lábẹ́ aṣọ lẹ́ẹ̀kan fún ikú alágbára mo ní ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin òde wa mọ̀ láì dáa yìí pé àwọn ìlú kan wà o tó jẹ́ wípé tí ọkọ ò bá ṣẹ̀tọ́ lórí ìyàwó ẹ̀ mo ní ṣé mo ṣé lu ni ẹ pè ní àbí orílẹ̀-èdè kan ní apọ̀ wà ikú alágbára wa ń dárúkọ àwọn ìlú yẹn fún mi lábẹ́ aṣọ. pé tí ọkọ ò bá ṣẹ̀tọ́ lórí ìyàwó ẹ̀ tọ́bẹ̀ sùn tọ́bẹ̀ tọ́bẹ̀ kú wọ́n ní àwọn nǹkan kan wà tó jẹ́ bí orò tó le tó le burúkú gan tírú ọkọ yẹn ó dojú kọ. kí ni ká ní kí màmá ṣe. ẹ dákun ẹ̀yin mọ̀lẹ́bí ìmúlérò. ẹni dání afẹsẹ̀ palẹ̀ lọ́kọ̀jọ́ òru. zero eight zero three two three two ten fifty nine ṣe ń kó kà. Ọmọdá ní abẹ́sẹ̀ palẹ̀ lọ́gọ́jọ́ òru. kí ni ká wọ́n ṣe. zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. hello ẹ káàárọ̀ ẹkú ètò. ó kọ yín sà bọ́lẹ̀ dá sí. orúkọ mi ni mẹ́sà iye jàbí ọ̀nà kékeré. odò ọ̀nà kékeré. bẹ́ẹ̀ni n tí ò lè kọ̀wọ́ bẹ̀. yes sir. mo sì yé mo sì dìsá dìrán láti má san kínní yẹn owó ìyá yẹn lọ́wọ́. ok sir. kálí láti wán tí o gbọ́ ẹ̀ tí o ti pé nígbà tí a yẹ fún un ó sọ fún yín kí n bàbá àwọn rẹ̀ ń bẹ́ẹ̀ kó mọ̀ bí ó ṣe mọ̀ kò ó ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀ náà kì í ṣe jà ṣe tó le. day one tíjọ́ wò sá. nígbà tá a ti gbé gbogbo nǹkan ti wà òkè fún wọn káwọn ọmọ tó máa dàgbà á máa tẹ̀ mọ́ létí pé kìíní dàgbà rẹ̀. wọ́n láwọn ń tẹ̀ mọ́ wọn létí tẹ bàbá wa bẹ̀rẹ̀ wọ́n láwọn ń tẹ̀ mọ́ wọn létí eh, pé ọkọ àwọn ń ṣe hàn yàn. tó bá dé pọ́n tẹ̀mọ́lẹ́ ṣe tó ń dọ́gbọ́n kàfà sí ti pín yẹn tó yá lágídí ní tí ò lè kó ìlú ìdí àṣà bàbá wa kan ṣe rí àkọ́kọ́ ọmọ tí yóò tó dún yẹn ọ̀nà gẹ́gẹ́ àbá kọ́ọ̀dì pé máa di yóò di nǹkan mi kó ṣe kó fún bàbá rẹ̀ bàbá tó bí òun kọlọ sọ nǹkan bí nǹkan bẹ̀rẹ̀ nǹkan lọ sọ nǹkan nìyẹn sí kó nà bá fa wọn sì ti bá sọ láti ilẹ̀ tí wọn gbọ́n. ẹ kò yé mi dáadáa sà. àdéṣe bàbá tó bí ìyá yẹn. bàbá tó bí mọ́mì bàbá tó bí mọ́mì tó wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sẹ bójú ṣe rántí ọjọ́ àbáwọn ti dàgbà. bẹ́ẹ̀ni. tó dẹ̀ ń dùn lọ́kàn nìyẹn. bó ṣe wá bọ́kẹ́ sọ sọ pé ńlá wọn gbà nǹkan yẹn o sì kọ láti má sàn tiẹ̀ kó wá sọ pé bàbá àgbègbè tí bàbá gbogbo bá fẹ́ lórí ọmọ kó lọ gba lísì ọwọ́ àbá rẹ̀ kí àbá rẹ̀ kó fún wọn ní lísì tẹ́lẹ̀ lọ san fún bàbá yẹn. ẹ ṣé tán bá fún tí bàbá bá fi lísì lẹ̀ fún màmá ṣé màmá ni yóò dá lọ ṣe àna orí ara ẹ̀ ni ẹ̀ ń sọ nítorí bàbá ilé yóò dáhùn. kọ̀tán òun òun tó wọn fẹ́ tó wọn gbà ó fẹ́ fi lọ yàn ọmọ tó ti wà ní abiyamọ oṣù mọ́mọ́jọ́. mo ṣe ẹ máa gbọ́ kò wọ́n san ni kò fẹ́ san n dẹ fẹ́ gbà. o fẹ́ gbà. bàbá yẹn dẹ bàbá yẹn náà bàbá wọn ó dé dun bàbá yẹn báwọn òkè tó bá lọ sọ ọmọ orí ọmọ àwọn ọmọ sọ ọmọ dun pé wọn wo ti wúlẹ̀ kó sàn lòún sàn yìí o ti ẹ ìyọkọ rẹ sàn kankan o so kó wa mú ọmọ ẹsẹ kó gba lísì tó ọmọ ẹsẹ táwọn bàbá kò mm-hmm. sí kò sí téèyàn lè dáhùn fún tó bá ti wù yẹn. ẹ eh, bàbá wa lọmọ ọ̀bọ ta ìyá yọ̀ǹda ọmọ ṣé abẹ́ wọn lọmọ máa wá bímọ sí àní kán lọ gbà lọ́wọ́ bàbá bàbá bàbá tiẹ̀ wọ́n dùn bàbá yẹn kí àwọn bàbá kú yóò máa dùn náà. ẹ bàbá àti gba lísì lọ́wọ́ bàbá ìyàwó lọ́wọ́ bàbá mọ́mì nǹkan ló le bí ẹni tí ó san ẹni tí ó san lòun ò san nǹkan kan. èmi ṣe dìbò bí gáàsì mi ni o ìgbé mi ò sì ṣe nù tó bàbá mi ò gbà tó dẹ̀yìn tó dẹ̀yìn o. Ah, ó dà sá ó kò burú sá. hello zero eight zero three two three two ten fifty nine abẹ́ amámoṣù mọ́mọ́jọ́ ni ọmọ wà o hello hello hello ẹgbọ́n sókè o. hello hello hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ mi ni Ajíbọ́lá fis láti ọ̀dọ̀ àpáta. yes sir. n tí èmi rí sí bẹ́ẹ̀ sọ yẹn ni pé èmi ò bá ní kó lọ. ṣẹ́gbẹ́ ọmọlẹ́wà ni àbí ibi tó ń pariwo ni ẹ bá wa sún sẹ́yìn sàn. rárá ẹgbẹ́ ọmọ ni ẹgbẹ́ ah, ọmọ ni. ọlọ́run ó bá ní wò. àmín àmín ní tèmi rí ni wípé mi ò bá ní pé kó lọ gba list lọ́wọ́ bàbá rẹ̀ bóyá nítorí ọkọ tí ò tí ì rí list mi ò tí ì jẹ́ kó mọ tí ò ṣe àbí ojú gan ti ọkọ pé òun ti dà àsìkò tó yẹ kó ń san ti kọjá kò dẹ̀ mọ́ bí ó ṣe padà lọ bèrè tí wọ́n bá gba líìsì dé ẹ̀hẹ̀n tí wọ́n bá ní insist pé àwọn ò ní sanwó anything náà ẹ̀hẹ̀n kan wá ní kọ́ ọmọ máa lọ sókè émà máa jẹ́ kí ọmọ máa lọ. kán ní kọ́ ọmọ sá lọ. no káwọn gangan kan lọ yọjú sí àwọn fámìlì ọkọ ọmọ wọn wípé ókè o ara ń do fa rẹ̀ fún yín o. ìyẹn màmá. tó ti yé mà bẹ́ẹ̀ ni ìyẹn màmá mà. sẹ́yà nìkan ni ọ̀wà àdọ́mọ fàfọ́kọ. wọ́n lè dá fa wọ́n lè dá fa mà. torí ìyá ọ̀dọ́mọ bí o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìgbà tí bàbá wa ná àwọn yìí àti ṣe kankan kọ́ báyìí bọ̀ kán kọ́kọ́ lọ gba líìsì lọ́wọ́ bàbá tiwọn tán bá gbàdé fún ọkọ ẹ̀ṣẹ́ yẹn tọkọ bá wá sí ìsít pé òun ò sí anything kán wà mọ̀ nǹkan tí wọ́n bá ṣe lọ́wọ́ ọwọ́ ara wọn. Hmm. ó dà kò burú ẹ ṣeun. mo lè ro ajá tó lè yí. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn. fresh one zero five point nine. international brothers. hello. a kú ojúmọ́ ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ yẹn. mc olúọmọ látòyọ aláàfin. àhà tó ìyá àlùbáríkà ojú ọmọ màmá ní tì mí. àmì àtẹ̀yìn náà. ilé àtọ̀nà ti yín náà ní dàrú. Mm, ọ̀rọ̀ rẹ̀. ẹ rí ohun tí mi kàn fẹ́ sọ níwọ̀nba làásàrò ọmọ kékeré tí mi ni pé ìyá yẹn ni mo fẹ́ bẹ̀. ok. torí pé ègún ni bàbá àǹtí fẹ́ fi lọ́lẹ̀ fáwọn ọmọ. ègún. ègún ló ti fẹ́ fi lọ́lẹ̀. obìnrin mẹ́rin sì tán ni wọ́n bí dáalẹ̀. obìnrin wọn sì bí dáalẹ̀ ọlọ́run gbà ní ìsìn ẹ̀sán ló ti dé tó náà ti rí o hmm. bàbá yẹn ti gbàgbé ni nígbà tí o ti ṣe nǹkan kan ọlọ́run ti ń bẹ ńgbà náà níbẹ̀ ní ìsìn hmm. torí pé ìrìnàjò yẹn wà láàyè ó sì ń pa mí lẹ́kún. Ah, ń pa yín lẹ́kún bò. tó bá yẹ pé bàbá yẹn bá ní ọlọ́run hmm. tó sì ní ẹ̀rí ọkàn ni ọlọ́run ọ̀dá láàmú pẹ̀pẹ̀ láì sí pé bóyá ìyàwó rẹ̀ gan dá láàmú òun gangan ló yẹ kó fẹ̀mí sí kínní ó yẹ hmm. kó rántí ìpìlẹ̀ ó yẹ kó hmm. rántí ibi tóun ti ń bọ̀ tí ò hmm. sí nǹkan kan. agbára ń bẹ lọ́wọ́ ọlọ́run pé jíṣẹ́ lù bọ̀ láti ìpìlẹ̀ òun kó lù títí dọ́jọ́ alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kí ni ó ti bọ́ lọ́hùn. ọlọ́run tó wá sàánú rẹ̀ ọlọ́run tó gbé àwọn ànágídí ọlọ́run àníyàn ní àdúrà ní àfìsìn òun lọ́dún náà. ó ní ọ pé adésínà ọlá adésínà ọlá lóyún inú rẹ̀ ọlọ́run sì wà ní kó rí bẹ́ẹ̀ hmm. tírú àdéhùn yẹn lọ́wọ́ yẹ mọ̀ dá láàmú kó tó pín àdéhùn yẹn. ó tó lọ múnú àwọn òbí ìyàwó sẹ́rí ẹ̀bẹ̀ tó yẹ kémi fẹ́ bẹ jọ tọ́ lọ́hùn. ká sọ pé sí bàbá àwọn lọ́rùn pé tó àwọn àwọn àwọn kí yẹn ó ṣẹlẹ̀ lórí pé káwọn bàbá yẹn dákun ká yọnu sóhun kóhun ọ sin ọmọ yìí lọlé ọkọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Hmm. bàbá yẹn ń tara ẹ ní o wàláhì ń tara ẹ ní sẹ́ẹ̀rì ní títí ń lò bọ̀ kò tó ń tó kù tí ó lò báyìí. Hmm. ẹni tó bá ti ní rí tí ò ní mọ́ ní ọmọ bọ́lọ̀ ń ṣe tóbi tó. Ah, ọlọ́run mọ̀jà alápadà sí ibú o. ẹ jẹ́ kí ìyá yẹn jẹ́ kí bàbá wọn gbàǹtọ́ bá fẹ́ gbà lórí ọmọ ẹ̀ kó lè bá jẹ iná ohun tí ń bẹ lára rẹ̀. kó lè jẹ iná. iná ni o gbogbo ohun tó bá jẹ lórí ọmọ tí ọ̀sán fún ìyá wọn tó bá ìyá tó jẹ iná lọ jẹ. Ah, eh, eh, hmm. so ẹ jẹ́ ká yọ̀ǹda ká dùn ọmọ yẹn nínú torí pé ìbànújẹ́ tí ó ń bẹ lórí ẹ̀mí ọmọ yẹn kó má àfẹ́tì ọmọ inú ẹ̀. ọmọ tiẹ̀ tí wàá fẹ́ bímọ báyìí. Hmm, ọmọ kékeré ni ká má jẹ́ òfin ìbànújẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé kan jọ kan yọ̀ǹda rẹ̀ mọ́mì náà ń gbọ́ àwọn náà ń gbọ́ àwọn náà ń gbọ́. ẹ ọmọ yẹn nínú ẹ hmm. ṣe wẹ́ẹ̀dì fún bó ti kọ́ bó ti jẹ kí hmm. ìyá àwọn ti sùúrù kọ dákun torí ọlọ́run mo hmm. fọ́ ọlọ́run fẹ́ o ní jèrè àwọn ọmọ yẹn pẹ̀lú òkú ọlọ́run o kọ́ wá kọ́ wá fi bàbá ńlẹ̀ kó fi lẹ̀ fún ìwà tí ń bẹ nù rẹ ṣùgbọ́n kó jẹ́ káwọn tíyà yẹn ó jẹ́ káwọn òbí tiwọn gangan mọ̀ yìí pé àwọn ti sápá sápá gbogbo tí ọkọ àwọn ń ṣe sí àwọn lọ́rùn o hmm. ṣùgbọ́n kàn jọ kán mọ̀ fi ba iṣẹ́ òwúrọ̀ òun jẹ́. òun jẹ́ ṣé àkọ́ṣe hmm. ṣé àkọ́ṣe. ìbẹ̀rẹ̀ ayé ọmọ yìí nù kán mọ̀ jẹ́ ọwọ́ kán dàkún torí ìtọ́lọ́run. ó dà ó dà kúkúrú lórí àbíamọ. ó dà ẹ ṣe ó dúpẹ́ ó dà ó fi bàbá ńlẹ̀ o. ẹ ṣe ẹ ṣe bí òun ó ti lu tiẹ̀ ní ṣe ń lo òun ó ti hmm. gbàgbé ni. ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe àdúpẹ́ sá. bálọ̀ bá lọ àbọ̀ ń bọ̀ mm, mm, mm, ìyá àtọ̀rẹ́ kálukú wò ní dàrú. àmì ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín sá. gbogbo àwọn obìnrin. ọlágbára. hello. mo lérò lẹ́tọ̀ fresh one zero five point nine. hello ẹ káàárọ̀ lọ́n jí o. ẹ káàárọ̀ sá o. kensam láti Agége. láti Agége. abigi, Agége Ìjẹ̀bú water side. all right sir. sẹ́rí it's not a new thing mo ti rí èèyàn ó ṣe nǹkan tó tuntun mm. jẹ́ ojúṣe òṣìṣẹ́ ọlọ́run ojúṣe ọlọ́run ìkan mo lè léèyàn tó yẹ pé ó ọ̀jọ̀gbọ́n èèyàn kan tó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ gangan ó ṣẹlẹ̀ sí ìdílé wọn bó eh. ti rí ẹ̀ tó yẹ pé ó ní owó gidi kan ṣé rí bàbá tí yóò sọ̀rọ̀ ìgbẹ̀yìn yẹn máa mm. fẹ́ pẹ̀lú wọn díẹ̀ òkú ò papọ̀ mọ́yàwó ṣé rí òkú ò papọ̀ mọ́yàwó rárá ṣé rí bàbá tí ó kùnà láti ṣe ìgbò orí ara ẹni hmm. torí pé tí ọmọ yẹn bá lọ wọ́n ṣe ẹ̀tọ́ fún ẹ rí torí pé olómiì sì ó dà pé nígbà tí yẹn ò kú tí ò sin bàbá ẹ̀ hmm. nígbà tó bá yá náà fún rẹ̀ tí wọ́n náà ọmọ ẹ̀gbọ́n tí wọ́n bá kú ọmọ wò pé ọ̀ká sọ fún un pé bàbá ò máa sin bàbá ẹ̀ tí ọ̀pẹ ó ti di ó ti di ó ti di nǹkan míì hmm. ṣẹ́rí obìnrin ò jẹ̀bi rárá o ò hmm. jẹ̀bi torí ìgbéyàwó tá à ń sọ yìí ìgbéyàwó léwu gan ní agbára hmm. ìgbéyàwó torí kò olùmí ò mọ nǹkan tó olùmí ò ìgbéyàwó ẹni tó jẹ́ pòfẹ́sọ̀ òun ṣe òun fẹ́ẹ̀lì hmm. ẹni tó jẹ́ pàmáìsìsì òun pàṣì so pàmáìsìsì tó lọ sí skul rárá òun pàṣì olùmí pòfẹ́sọ̀ ni ó fẹ́ẹ̀lì torí ìgbéyàwó gùn lọ rẹpẹtẹ ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ bá a bẹ wúmà yẹn. wọ́n ń gbọ́ àná gbọ́ yín. yí hmm tí bàbá kí ọkọ gba list nǹkan tó ọmọ yẹn fẹ́ ṣe kó máa lọ a máa pè ní ọ̀hún níjẹ̀bú hmm. ẹni tó bá jẹ nǹkan tó yẹ kó jẹ ọ ń pè ní ọ̀hún hmm. ọ̀hún ìgbọ́n lèmi àwa máa ń pè lọ́hún ògùn ṣùgbọ́n tó bá lè faradà kó jẹ́ kó ọmọ ẹ lọ ṣé ti yé yín well there is no problem about it because bọ́ ẹ lọ yẹn ó lè di ọ̀la àbíṣẹ́ yìí bàbá tí à ń sọ ẹ̀gbọ́n kan fúnra rẹ̀ yóò gbọ́ wọn group of people bàbá kan wà tó yẹ pé wọ́n máa ń járe kan ni hmm. kí ni fẹ́ torí ẹ̀ sí kìnnì kan kìnnì kan tó bá nù gbà kó ṣe kí ni kó máa lọ sílé bàbá rẹ̀ tó ṣe fẹ́ lọ sílé bàbá lọ para sílé bàbá yìí sí láti tú ẹbí kò pọ́síbù hmm. ìyàwó ìyàwó ni mo ìyàwó grandma ni mo ń sọ o kò pọ́síbù mọ́ iṣẹ́ olú ẹ̀kú ni nípa ẹ̀gúsí tó dẹ́rẹ́ àìjírí nígbà mo ti nú ẹ̀jẹ̀ tán. ó ṣeé ṣe kó yẹ pé nígbà tí ó bá ṣẹlẹ̀ sí tí ọ̀tọ́ tí ó bọ́bọ̀ ṣe rí kó ṣe wá sọ pé wẹ́ ìṣoṣoṣoṣo ìjọba nǹkan náà ṣe ẹ̀tọ́ wa. Hmm. ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn torí pé tí ó bá tún lọ bẹ́ẹ̀ yẹn ó ti ń di ègún hmm. lórí ọmọ yẹn ìgé. ó dà sá. tó kọ́ gbà yẹn bá àti ìṣúgbọ́n yẹn pé wẹ́ tí bàbá ìṣúgbọ́n sọ pé wọ́n fẹ́ gba ẹ̀kọ́ pàṣẹ ìdọ́kọ̀ ẹ̀ wẹ́ ó wọ́n fẹ́ gbà á no problem ẹ kó má fi ṣèjà o má lọ fi ṣèjà is another thing ẹ̀ka ilé o tó bá lọ fi ṣèjà pẹ́ because ọkùnrin ni ò ní tìjú hmm. láti ṣe kí ni láti lé arábìnrin yẹn jáde kó hmm. ṣe ti gbóòlù ní ìwọlé èmi ti rí ọkùnrin tẹ́ fún ìgbà tó sọ pé òun ò ṣe ti ìyálé tí wọ́n á lọ fẹ́ lọ fẹ́ lómi lẹ́yìn tí wọ́n sọ pé yes if you know that you want to marry me you just have to make sure that you do what you do your right. Hmm. tó dẹ̀ sí kí mẹ́tà sí ìyálé wa gbọ́ àwa ti rí oríṣiríṣi hmm. e, èyí tẹ̀mí ń sọ lọ́wọ́ náà ṣègbè mọ̀ èyí tó wà láti wà lẹ́gbẹ̀ẹ́ mi tó súnmọ́ mi nígbà tó ṣẹlẹ̀ hmm. tí ọmọ ẹ fẹ́ ṣègbéyàwó hmm, over oh, about six or seven years ago ó tẹ̀ jù bẹ́ẹ̀ lọ to that level òun ò ṣe ẹ̀tọ́ fún bàbá ọmọ yẹn ọmọ aládé ni ọmọ aládé ni ìyàwó ah, ẹ̀ńtà ń sọ òjíṣẹ́ ọlọ́run ni so nígbà tí ìyàwó bá fẹ́ yẹn ń sìn ọmọ àkọ́bí wọn náà máa fẹ́ yẹn. Eh, eh, eh, ah, ó ti rè a ti mú ọ̀rọ̀ ọlọ́gbọ́n nínú ọ̀rọ̀ yín hello hello. hello ma ẹ káàárọ̀ ma. Ah, ayé akọ mi gbangba. ẹ kò iṣẹ́ ìyàwó mi tó ṣú ọjọ́ ẹ ṣe kẹrí àwọn méjèèjì tí wọ́n sọ̀rọ̀ láti ọkàn mi inú mi dẹ̀ ń dùn pẹ̀lú gbogbo àlàyé tí wọ́n ṣe mo bẹ̀ màmá nítorí ọlọ́run téèyàn bá ní kó wo dídùn ìfún hmm. wọn ni ahọ́radé egun hmm. kò sí òbí tí ò ní jẹ́ ìwúrí fún pé kó fa ọmọ ẹ̀ ní ọkọ lọ́wọ́ tìdùnnú tìdùnnú hmm. ṣùgbọ́n kọ́ má fi ìyẹn kọ́ má fi dìbà bride price àwọn ọmọ wọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn hmm. torí tán bá bínú kanlẹ̀ inú àwọn ọmọ yẹn ò ní dùn sí wọn o hmm. àkọ́kọ́ iyì tó yẹ kán gbà nílé ọkọ wọn pé wọ́n sanwó lórí wọn ó tiẹ̀ bá fún wọn lẹ́nu ọ̀rọ̀ pé iṣẹ́ làwọn òbí mi tán finú fi dùn fi ẹ lọ́wọ́ iyì yẹn ò ní sí ń hmm. kí màmá yẹn jọ̀ọ́ kó jẹ́ kí ọmọ yẹn kó gba nǹkan tó yẹ kó gbà bó jẹ́ pé ó dọ̀la kó bímọ kọjá kọ́kọ́ ẹ̀ ṣe ẹ̀tọ́ lórí ẹ̀ hmm. kọ́ fi bàbá sílẹ̀ ó kú bàbá bàbá yẹn ti sọ̀rọ̀ lẹ́ẹ̀tọ́ ọ̀hún oríjẹ̀bù ń pè é hmm. nígbà téèyàn fẹ́ gba ìkún lórí ara ẹ̀ ni hmm. òun inú àádùn fóun fẹ́ gbà níbi tóun ò san sí ṣùgbọ́n ọlọ́run nìkan ṣoṣo ló lè rí àárín yẹn tó mọ bó ṣe máa san kí màmá fínúfíndọ̀ kọjá kí àwọn ọmọ yẹn ṣe ìyàwó kọ́ dẹ̀ gbàdúrà fún àwọn ọmọ wọn kí màmá fi bàbá sílẹ̀ fún ọlọ́run nǹkan tèmi fẹ́ sọ nìyẹn ẹ ṣe máa bá ń kọ́kọ́ yín máa o. ẹ ṣe wọ́n ń gbọ́ o. ẹ ṣe àdúpẹ́ máa. ó lágbára. mú lọ́rọ́ lọ́tọ̀ kàn ní fresh one zero five point nine àtẹ̀jíṣẹ́ orí ẹ̀rọ ìléwọ́ ẹ̀jẹ̀ nǹkan bíi méjì àbí ẹnìkan tó wà ń bẹ̀. hello. hello hello ẹ káàárọ̀ dr tayo faleti. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ọmọdé dáre ajayi. ẹkúṣẹ́ o arákùnrin bàbá yìí ojú òmò tí wọ́n kẹ̀ ẹ sanwó lórí ìyàwó yín ẹni ẹ fẹ́ gbà lórí ọmọ ọmọ yín. Mm. ẹ kọ́tọ́tẹ̀ wà ń bẹ̀ ni pé bàbá tó bí àwọn náà bó pọ́sibú fẹ́ báwọn náà ti ṣe fún ìyá tiwọn náà nìyẹn torí àwọn nǹkan yìí wọn kà sí ìdílé mi pé ká máa sanwó orí obìnrin pé ká máa ká máa fúnyàn lóyún ká máa gbé wọlé ó ti di àṣà ìdílé mi. Mm ìgbà màá kàn ran màá kàn rọ ìyá arábìnrin yẹn ìyá ọmọ yìí mm. kó mọ di kó mọ di ègún lórí ọmọ yẹn mm. kó mọ gbà á kó mọ ṣe fóun torí tí bàbá ti lọ ṣe fóun náà kó mọ ní bí ó ṣe bó ṣe bó ṣe mọ ràn lọ nìyẹn tó tó ó wù ú tó bá wù kó ṣe é tó bá wù kó mọ ṣe ó kù sọ́wọ́ ẹ̀ mm. ṣùgbọ́n eh, tó fẹ́ ṣe yìí eh, òun ló fẹ́ ló fẹ́ gbà jẹ́ kó abọ́sẹ̀ ni ẹni tó bá ṣẹ̀ fún lórí ìyàwó rẹ̀ tó bá fẹ́ fún ọmọ tó fẹ́ gbà nǹkan lórí ọmọ òun ni ọ̀rọ̀ àwọn nǹkan yìí ká máa ṣẹ̀tọ́ lóru obìnrin kò máa ìdílé mi lára mm. kẹ́sà máa fúnra wọn lójúmọ́ fọ́nrán ìlú yóò ti yóò jìdá sá wọn ìṣẹ̀ mm. kó dáa lọ́kọ́ sí ọmọ bẹ́ẹ̀ kán gbà ló kán ṣe fún ọmọ yẹn ẹ ṣeun ẹ ṣe fún. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúpẹ́. àtẹ̀jíṣẹ́ orí ẹ̀rọ ìléwọ́ elda ogunjìmí jẹ́ láti ìbàdàn. ìbọn ló wà wọ́n ní kí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ má bàa affect ọmọ yìí pé kí màmá ó dákun kí wọ́n jẹ́ kí àwọn bàbá ó gba àná tó fẹ́ gbà lórí ọmọ ẹ̀ kàn fi tayọ̀tayọ̀ sìn lọ wọ́n ní bàbá yẹn ní jẹ májèlé tí ọmọ. àníyànjú ṣe bí wọn lọ sọ pé. àtẹ̀jíṣẹ́ eléyìí wá láti ọ̀dọ̀ arábìnrin fọláṣadé adéríbigbé láti ìlú ìwó wọn ìpè ní tàwọn ò kí màmá yìí ó yọ̀ǹda kó fínúfínú kó ṣàdúrà fọmọ rẹ̀ kọmọ rẹ̀ ó lọ rí yóò sì mọ gbúrò rẹ̀ láyọ̀ wọ́n ní bàbá yẹn láláì lójútì. àtẹ̀jíṣẹ́ eléyìí wáyé láti ọ̀dọ̀ ẹni tí ọlọ́run mọ̀ láti ṣáṣá ìdí òrì ní ṣáṣá nílùú ìbàdàn wọ́n ní ọkùnrin ni àwọn o wọ́n ní oúnjẹ ìyà gbà ni bàbá yìí fẹ́ jẹ wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kéèyàn gbé obìnrin kúrò lábẹ́ òbí ẹ̀ kó mọ̀ ní tí ó ṣe. òkun ayé ìjà oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé. lórí Facebook àtẹ̀jíṣẹ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ mí lẹ́kún tómi ń sìn wọ́n yí pé gbèsè ni bàbá yẹn jẹ nítorí pé kò san ẹ̀tọ́ tó yẹ kó san lórí màmá. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ o ọlọ́run bàbá. àmúlérò. ayé fresh. àtẹ̀jíṣẹ́ eléyìí pé kí màmá fi ọwọ́ wọ́nú kí wọ́n jẹ́ kí ọmọ gba ẹ̀tọ́ rẹ̀ kí wọ́n má fi ìṣekúṣe um, eh, mi ò rí ka dáadáa o. comrade adégbòyèga sódíyà látàpàtà ẹ bá ń tún tẹ̀. lórí ọ̀rọ̀. àtẹ̀jíṣẹ́ eléyìí wá láti ọ̀dọ̀ Mr. Alárápé Tolúlọpẹ́ láti Challenge nílùú Ìbàdàn bí wọ́n pe níta wọn o wọ́n ní kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọ̀dọ́ òde ìwòyí pé bí ti wulẹ̀ kó mọ bí apá ẹ̀kú bá ṣe mọ níṣe fi mọ́ etí wọ́n ní àtọ́látọ́ náà ń bad bó ti wulẹ̀ kó kéré mọ́ kẹ́yìn ọmọ sọ pé ó kéré kó lọ ṣẹ̀tọ́ lórí ìyàwó ẹ̀ wọ́n ní fún gbogbo ọ̀dọ́ ìmọ̀ràn tàwọn nìyẹn ọ̀gbẹ́ni alárápé tolúlọpẹ́. Mátúndé olúwa tóbi mo tọ́lá ní. àtẹ̀jíṣẹ́ eléyìí látọwọ́ elder ṣẹ̀yẹ anífowóṣe láti ìpínlẹ̀ Ògùn wọ́n ní níta àwọn ìwà burúkú ni kí ọkùnrin fún obìnrin lóyún kó má lè ṣe ojúṣe lórí rẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ pé ọkùnrin tó bá fẹ́ àlùbáríkà lórí ọjà tó rà yóò sanwó ẹ̀ pé. ẹ dákun nǹkan ànáwó tiẹ̀ ni ọkọ fẹ́ san lórí ìyàwó tó fẹ́ tó san pé. mọ́jú lé. àṣẹ àṣẹ oúnjẹ ayọ̀ tó yẹ kó bí ọjẹ lórí ọmọ ẹ̀ kọ́kọ́ san nílé àná àwọn ṣe àlàyé àwọn ìlú kan tí wọ́n ní bí wọ́n bá fẹ́ ọmọ wọn tí ẹni tó jẹ́ ọkọ tó fi ọmọ wọn ò ṣe ojúṣe yẹn tó jẹ́ pé bọ́mọ wọn ọmọ obìnrin yẹn bá wá kú tí wọ́n ní wọ́n ní bọ́yọ́ ọjọ́ méje àbọ̀jọ́ mọ́kànlá àbí nǹkan wọ́n ní wọn ò fi ní kí ọkọ yẹn ó sùn ti òkú wọn ní wọn àní jẹ́ kàn sin òkú yẹn wọn ní yóò wá ṣègbéyàwó wedding tọkọ tí ò ṣe nígbà tọmọ wọn wà láyé yẹn àná tí ò dá yẹn wọn ní gbagba dúdú wọ́n á wá ṣe ṣe ń kó kàtí ẹ̀ sọ rírí ẹ̀ kan. ó ní nǹkan búkú mọ̀ ní tí tó dáa ti kọ́kọ́ sọ lábẹ́ aṣọ pé ọ̀rọ̀ àwọn madam báyìí báyìí báyìí pé ọ̀rọ̀ kan báyìí báyìí ti ń bọ̀ láàárọ̀ yìí pé ọ̀rọ̀ ó ní à experience òun lórí ẹ̀ ó ní mọ̀mí jí o ó ló lé o. ó ní wọn àjẹ́ wọn á sìnkú yẹn lọ́dún náà ó ní ẹnìyẹn sì jẹ́ òjìṣẹ́ ọlọ́run tọ́jọ́ ọkọ aláìsí yẹn ó ní gbogbo òjò ọlọ́dáwó o tán ti ṣẹ̀ṣẹ̀ wàá ṣe wedding tán ṣẹ̀ṣẹ̀ ó ní in condition tán gbé ẹni yẹn sí ni pé wọ́n máa sọ gbagba dúdú wọ́n rán wedding gown fókù òun náà wọ suit lẹ́yìn tí wọ́n ti ní kọ́kọ́ fi bí ijọ́ méje máa sùn ti òkú nínú yàrá ah, ah. Eh. ọmọ tẹ́ ẹ fẹ́ yẹn mọ̀ mọ́ ìlú ibi tọ́jú ẹ mọ̀ mọ̀ èèwọ̀ ìlú wọn ẹ mọ̀ mọ̀ èèwọ̀ ẹbí wọn ẹ ń tán fi ṣòro bẹ́ẹ̀ ẹ jẹ́ tètè pé ẹbí pé bò ní o <laughs> kí ni wọ́n máa ń gbà lé yín jẹ́ àlọ́ yọjú lọ. yóò rẹ́rìn pé sọ ọmọ tó ń wí ẹ pé ẹ mọ̀ yóò tiẹ̀ ṣe ti pé wọ́n lóró àbí wọ́n ló ṣàkàntán bo àbí wọ́n ní ìdẹ̀ àṣàkàntán tẹ̀lé inú ó lè bá a lè jẹ ń tẹ́ gbà lórí ọmọ yín lájẹ wọnú kẹ́yìn ọmọ bá a kàn yín kẹ́ ẹ mọ́ bá a jẹ májèlé ẹ lọ́ọ́ rèé sàn. ìwọ ló sọ pé ti bá. ṣé lẹ́yìn ọmọ mélòó ṣé lẹ́yìn ọmọ mélòó ẹ fìyẹn lẹ̀ bàtà ẹ̀sán nǹkan lórí ẹ̀ tí àwọn òbí rẹ̀ ò ní gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀tọ́ wọn. bí ọba fi ẹ̀tọ́ òbí dun òbí inú ọmọ inú èèyàn náà ó dùn kalẹ̀ lórí ọmọ ẹ̀ lẹ́yìn bá sì ń jẹ lórí ọmọ ẹ̀ náà àjẹkánú àjẹwọnú ní ọ̀jẹ̀ ṣe mọ́mì grandma. sọ pé tí n bá gbà. ọ̀rẹ́ ẹ̀ ti di grandma ngbà mò ń pè yín grandma níjọ́ tẹ́ wá ẹni ẹ̀ ti di grandma ẹ̀ ti di grandma. tí n bá gbà. bọ́mọ yín lẹ lọ́ wà ní ipò abiyamọ mọ oṣù mọ́mọ́ ọjọ́ yìí. ìwọ ló wá ojú rẹ̀ dá ayé ń pẹ́ lómi. ẹ dákun ẹ dábọ̀ lóòótọ́ náà ẹlẹ́ẹ̀dọ́mọ ẹlẹ́ẹ̀tì yọ̀ǹda ọmọ ẹlẹ́ẹ̀tì ní kọ́mọ́ lọ ẹlẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀ ń ṣàdúrà nítọ̀sán tòru báwo òbí yín náà ṣe ṣàdúrà fún yín lọ́dún náà lọ́hùn-ún. ọ̀rọ̀ mi dọ̀wọ́. ṣùgbọ́n ẹbí náà lẹ ti gbọ́n táwọn èèyàn wí yìí èmi ọ̀gbọ́n mọ gbogbo tán wí ṣùgbọ́n nígbà táwọn ọ̀jọ̀gbọ́n sì pé ẹ ti gbọ́ lónìí ìbáyìí ti sọjọ́ sátidé ẹ lọ pé bàbá ẹ báyìí ẹ pé àbí kẹ́ ẹ ní kọ́ ọmọ lọ gba líìsì lọ́wọ́ bàbá ẹ tọ́másì ní kẹ́ ẹ jókòó kẹ́ ẹ jọ kọ́ ni ẹ jọ jókòó kẹ́ ẹ kọ́ bá mi mọ ọmọ lérí rẹ lísì kan lọ fáwọn ẹbí ọkọ ẹ̀. ọ̀rọ̀ mi. ẹ jẹ́ kí ọmọ kó mú kọ́kọ́ kó mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ ẹ fàdúrà sin ọmọ yín ẹ ọmọ àlọ. ọ̀rẹ́ olùgbèjà. ara ẹni ń bà yín lẹ́rù ni wípé. Uh, ṣé tọ́ba wa ní kọ̀ lọ sábẹ́ yín lọ mọ̀mọ́ wa bímọ sí ẹ̀yìn sì ti ní kọ́ mọ́mọ́ lọ ẹni ẹ ṣé yọ wàá gbà lórí ìkíní yọ gbà lórí ìkejì yọ gbà lórí ìkẹta yọ gbà lórí ìkẹrin ẹ̀yìn sì jóbìnrin kan ṣoṣo tó bí yín bí ọkọ yín ò sì ṣẹ̀tọ́ fáwọn òbí yín ẹ̀yìn sì ń gbọ́rọ̀ rẹ̀ lábẹ́nú àgàgà nígbà tí àwọn àbúrò lẹ́yìn yín bá ń lọ dáná tí bàbá yín bá ń kó sùn bí bàbá yín ṣe dàgbà tó ètò tiẹ̀ jábìkan yín gan àbíkan yín bàbá yín gan bàbá yín àwọn àbúrò bàbá yín fẹ́ lọ pé ẹ jókòó yín grandpa àwa ni ẹran lọ pé bàbá yín ní láyé ẹ ń lọ fúnra ńgbà mo sì wà láyé wọn lọ dọ̀bálẹ̀ ẹni bàbá yín sì ti pé ọmọ ninety two wọ́n ti lé ọdún méjìléláàádọ́rùn ẹni àbíkàn yín gan lábìkàn yín bàbá yín gan nínú oṣù kínní ọdún yìí ẹni bàbá lọ bàbá dọ̀bálẹ̀ lọ́rùn ó pé ẹ̀tọ́ òun òun ò ní pé torí pé àwọn kan ò ṣẹ̀tọ́ nítorí àǹtí yín lòun ò ní ṣẹ̀tọ́ nílé àna òun ṣe mọ̀ pé yẹn náà ẹ̀dùn ọkàn ni fún bàbá yẹn. olúwa tóbi. tó ṣe pé bàbá tọ́lọ́rọ̀ náà wà ń gbọ́. mo tọ́ bèrè mo ní sọ́ ń gbọ́ múlẹ́rọ́ wọn ní ẹ̀ sọ́ra rédíò. àìsí ìmọ̀ wọn lè ṣalábàápàdé. ṣe mọ̀ sáré. àbí ẹ̀yin bá mọ̀ ẹni tọ́jọ́ rẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ máa ń mọ̀rẹ́ nà ń àbí ikú alágbára sáyè mọ́ra yín ni. lórí ọ. ẹ̀yin náà bí ọ̀rẹ́ yín kan léèrè láàárọ̀ ìpè dúró ná sọ̀ọ̀sán nǹkan kan lórí ìyá alágbájá lọ́sàn. mo dúró lé. ọ̀rẹ́ lè pọ̀ ọ̀rẹ́ ẹ̀ ṣàkíyèsí. ìtọ́mọ̀ ni mo ti ẹ̀sìn kankan lórí rẹ̀ lóòótọ́ à kódà o tó bá gbé tó mo lérò tí mo gbọ́ láàárọ̀ à kí n táàmọ̀ jẹ lórí àwọn ọmọ asán asán tán ni nǹkan orí ọmọbìnrin mo máa dúró lẹ́sẹ̀. àpáta ẹ̀yẹ o. ibi tírú ẹ̀ náà bá ti ń ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ gbogbo ẹjọ́ ẹ lọ ṣàtúnṣe. gbogbo ọkùnrin tó bá wà lágbọ̀n rú bẹ́ẹ̀ ẹ̀ ká sí ni ẹ̀ mọ́ láì dá kì í ṣe pé ẹ̀yin mọ̀ọ́mọ̀ fi ṣèkà ẹ̀ tí ẹ̀ ká sí ẹ̀ ká sí báyìí. omi lọkọ iná lẹ́kùnwẹ́rẹ́ là á gbọ́ á gbóhùn ìyá á gbóhùn ọmọ ọlọ́run jẹ́ wọ́n máa ní ẹtẹ tí ọ̀dà mọ́ra ẹ pamọ́ra ẹ gbé ẹ kà sára ẹ fi ìdùnnú sin ọmọ yín lọ ṣẹgbọ́ ìdùnnú náà lẹ́sìn mọ́ gbọ́ pẹ̀lú ẹ̀. inú mi. nílẹ̀ yìí náà fẹ́ kí àwọn èèyàn ó kí wọ́n gbà yín mọ̀ràn sí lórí ètò òmúlérò. ọ̀rọ̀ ti jáde. kí ló ń ṣẹlẹ̀ nínú ẹbí tiyín náà. jẹ́sí ti kún. ẹ rí ọ̀rọ̀ grandpa tí mo lánàá tí mo ní kán dákun kán fún wa ní ààyè ká fi sọ ọ̀rọ̀ tòní ni ó wàá gorí afẹ́fẹ́ tó bá dijọ́ mẹ́jọ grandpa ẹ jọ̀ọ́ ẹ má bínú sa o ẹ má bínú sa àtòyínṣẹ́ o ẹ dákun ẹ má bínú sa. sì ń dúpẹ́ torí grandpa tí a lọ bá láàrin ọ̀sẹ̀ náà ní àwọn ó gbọ́ ètò lẹ́ni àwọn ò tẹ̀ ti fi fóònù àwọn sí alarm kó lè rán wọn létí páwọn máa gbọ́ mú lérò lóòótọ́ ṣùgbọ́n àwọn ògbọ́ ti jẹjọ mo mọ̀ pé grandpa yẹn ẹ̀ ń gbọ́ wa báyìí báyìí àti grandma ẹ̀ ṣe ń gan nísà ẹ̀ pẹ́ fún wa. ó wá ojú rẹ̀ dá ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ ti bá wa yọ̀ǹda grandma wa láti máa lọ church. wọ́n ló sọ pé ẹ̀ pẹ́ fún wa àlọ́jọ́ yóò dalẹ̀ o. ẹ jẹ́ wọn mọ pẹ́pẹ́ sí lágbára ọlọ́run nínú àlàáfíà. grandma ẹ̀yin náà ẹ̀ dákun o bí bàbá ṣe ròyìn yín àti ẹ̀kọ́kọ́ rò kó mọ̀mọ́ níwà kan tán ń níjẹjọ bóyá ní wákàtí màmá yẹn náà ń wù bàbá ní mm, mm, mm, ọmọ gidi mo fẹ́ ọjà gidi mo rà. tí bàbá seventy one tán bá lè máa fún wa níròyìn ayọ̀ lórí màmá sixty eight ah inú mi dùn jọjọ. etí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi ọ̀gá wa náà bàbá ní tó yín kí o wọ́n ní ah, à ń gba àwọn tí mo ní ah, ẹ wo Dr. láyínká jọ ẹ láti Fresh FM mo ti wá o yínká ayéfẹ́lẹ́ ló rán mi sí yín wọ́n ní ẹ eh, yínká ayéfẹ́lẹ́ ah, kí ló pé mo ṣe. ọ̀gá wa bàbá ní a kí yín o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n náà tẹ́ ẹ dá sí ẹ ṣeun o lè tí inú ò ní dàrú o mo ti jábọ̀ fún yín o àti ṣàṣeyọrí lórí ìtìjẹjọ́ o ọmọ ti ń lọ ṣọ́ọ̀ṣì o mo sì mọ̀ pé grandpa náà àwọn náà ò ní pẹ́ darapọ̀ mọ́ grandma ṣọ́ọ̀ṣì tó wu bàbá ni bàbá ni wọ́n mọ̀ ọ́ lọ fúnra bàbá lọ sọ pé ọ̀dà máa rèjọ́ bí báyìí ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ pé. láti máa ṣàṣeyọrí nìyẹn àníyé máa ṣe àṣeyọrí. ọmọlérí rẹ ṣe. kí lẹ́yìn náà bò mọ́ra kí lẹ bò má bí aṣọ. kí ló ń ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ tí yín náà. kí ló ń ṣẹlẹ̀ ní lọ́dọ̀ ọkọ yín sí yín. kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ìyàwó yín sí yín. ọrùn bàbá. ó jẹ́ àgbàgbé wípé bí koríko méjì bá bí alágbára méjì bá ń wọ làkàdí koríko bẹ̀ ni ó ẹ̀ ń wo sí ni àwọn ọmọ. òkun ayé ìjà òun gbóhùn sókè. ẹ dákun ẹ dábọ̀ ọ̀dọ̀ fo. ẹ bàbọ̀ lórí ètò múlẹ́rọ̀. ìjì ayé. ẹ wá lábẹ́ aṣọ. késodo kò gbọ́dọ̀. ẹ pè ká ẹ tó wà. bàbá. ẹ pé wahid lumọ̀ká pírẹsẹ́ńtà orí tèmi lórí ètò múlẹ́rọ̀ ọ̀nàrẹ́bù amọ́lóló. zero eight zero two three three three one six one eight. 08023331618. tó bá yẹ pé nọ́mbà èmi ọrùn ẹ̀ lẹ́fẹ́ pé Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá 0901765 five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five àwọn ọmọ mi dánwọ́ rẹ̀ o. tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá sí adúpẹ́ fún tòní. Ọlátúndé o. ìyókù tó ti já mẹ́jọ lórí àkọ́tún ètò múlẹ́rọ́ ṣeun kọ́kà ó ṣeun ṣeun. orúkọ olóòtú àgbà fún gbogbo ètò gbogbo tó ń jáde nǹkan ní fresh fm. dr láyín kájọ ẹ̀ láyé fẹ́lẹ́. yóò kùtù díjọ́ mẹ́jọ o. dr olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá mọ̀mí jí o mọ̀mí jp. àtúpàdé ó kù ṣẹ́jú mẹ́wàá sísìn tààtúnjọ pàdé lórí òkè ìròyìn ajá balẹ̀ mo sọ̀kalẹ̀ báyìí ná ẹ ṣeun. dúró lẹ́yìn. Fresh FM Guy, I love you. <laughs> I know this is not what guys usually say to each other. As per hard guy, hard guy, you helped me keep a cool head and stay focused through the heat. Cool and so refreshing. Aquafina, you are my paddy of life. Just like Aproco Doctor, everyone needs a padi of life. So stay hydrated and refreshed always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Aquafina, your padi of life. Uncle Dentist. What be cavities and how Colgate take they protect my teeth from cavities? Shay, they use comfort? No, dear. Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection, take brush every day. The confirmed formula could help keep natural calcium inside our teeth. We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate. Because Colgate locks calcium in. Yes, cavities! Now, the Nigerian Dental Association, they recommend Colgate. Everyone always says I look young and ageless, and I just smile because deep down, I know who to thank. Being with you is refreshing. <sighs> Aquafina, my dearest paddy of life. Your paddy of life. Just like Kate Henshaw, everyone needs a paddy of life so, stay hydrated and refreshed always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Aquafina, your paddy of life. Turn on your radio to 105.9, the station that brings to you joy and happiness. Fresh, fresh, fresh, fresh, fresh, fresh Ìbàdàn kí so Fresh FM nìbàdàn làwọn. sáré kó máa sáré má dẹni tó ń sátì rẹ̀ lẹ́sẹ̀ mú aláàrù tó ń jẹ búrẹ́dì àwọ̀ orí ẹ̀ ló ń jẹ tí ó mọ́. cidade.